الحمد لله ومنها طاعة الأمراء ويقول سبحانه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أشهد أن لا إله إلا الله وحده لا وأشهد أن محمدا عبده ورسوله وصل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الخير كله صلى الله عليه وسلم عند الفتن عند الفتن والاختلاف الشديد واختلاف الأمور السلطان ولفترة أو النبي تتليل عن النبي صلى الله عليه وسلم àti ìtọ́sọ́nà rẹ̀ agbára lásìkò wàhálà ìdúkọ̀ tó lágbára orílẹ̀-èdè wa lójúkọ̀ yìí àti ìyapa tó lé gbogbo bó ti já sí àlámọ̀rí àwọn aláṣẹ ó ti dàrú bọ́rọ̀ ti wá sí ojútùú wa lóṣù náà orin yẹn yẹn ń bẹ níbi kátàlẹ́ yàrá níbi sọ̀rọ̀ àìsílẹ̀ tó fi wálé nígbà pípọ̀ tó ń nàbàrí lọ́dún yìí. العلماء السارية رضي الله تعالى عنه قل صلى الله عليه وسلم ó fi ọ̀rọ̀ kan ó fi fún àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n máa tún rí wọn. ìsọ̀rọ̀ náà lọ́wọ́ láti tí a fi hàn níbi tó wà lọ́sọ́lá pé àlẹ́ ìkúrú ní kẹ́kọ̀ọ́ lọ ìbẹ̀rù náà padà wọlé. bákan náà wọ́n sọ àwọn àwọn sọ ìmọ̀ ọ̀rọ̀ alábẹ̀rẹ̀ àti ìtẹ̀lé wọn. wọ́n yàn á kú náà hábà sí ìjà kódà kọjá sí fẹ́ni tí sálábẹ́ ẹ̀rú ni ọdún ajé lè dúdú. Anífọ̀lá Sọlámi wọ́n sàkàwọ́ nàbí báyìí ìlà àṣàjì ìlà. Tí mo bá lọ rán ẹ̀rí ìyàtọ̀ tó lé gbogbo sẹ́nà ọ̀gá àhà sí ìyàtọ̀ àárín bẹ́ẹ̀. Tó ti da ọwọ́ wáyé báyìí wàá ní ìlú orísun rẹ̀. Ìlànà ìdíjọ́ nínú. وسنة الخلفاء الراشدين المهديين àti ìlànà àwọn àrólé wọn jẹ́ ti ìmọ̀nà ká máa fọmẹ́ mọ́ wọn kú àlẹ́ ìlà fìdí wà lọ. ìyẹn ti kẹ́sì yín mọ́ ẹtì yín ọ̀gá yín mọ́ wà tó tí a tó wọ́n tó mú ọ̀rọ̀ ìlú dáta. ẹ wá sọ̀rọ̀ ayé pẹ̀lú àwọn ọ̀gẹ́dẹ̀ tuntun tẹ́ẹ̀ ní rẹ́ẹ̀dẹ̀ jẹ́ báńkì nínú àwọn ohun táwọn ìlú ọ̀la gbé wá tí ọ̀gbẹ́ni tó kì í nídìí nínú súnmà àdébísọ̀lá àdébísọ̀lá sọ pé àdébísọ̀lá tó ń la bíjà àti ìjọba ẹ̀yà nítorí pé gbogbo àdáda lẹ́fẹ̀ yẹn ìsìnlẹ̀ gbà nínú ìgbà wà ní ẹ̀rọ wọn ni akéde òtítọ́ ọlọ́sọ̀lá àdébísọ̀lá ká wà sí ilé iṣẹ́ ìṣèyí wà sí ẹni tí صلى الله عليه وسلم والمسلمين على الخيرات lórí ohun tó kún fún pèé ìlànà tó kún fún pèé tọ̀tẹ̀pẹ̀ lẹ́yìn ló ha tani hàrì hàn owó ẹ̀ dàbí ọ̀gá rẹ̀ láàyè ní ìbò àdìsá báàdì ìlà hàrì. ọ̀sẹ̀ ni tí ó ń bì kúrò lórí ohun tí mo fi ilé yẹn afẹ́fọ́fá fẹ́ pa mọ́. torí bẹ́ẹ̀ ọmọ ìyá ìṣúlẹ̀ ń kó ẹ̀ ń dọ́lá pẹ́ lálẹ́ nínú yìí. ẹni pa àwọn yorùbá náà máa ń sọ wọn ní ọpẹ láyé orílẹ̀ òdìrí di ọ̀fẹ́ ní ọkọ ìmọ̀ ọkọ tètè kú kọ́ má rí ládàáda ṣùgbọ́n tètè kú à ó rí bẹ́ẹ̀ rírí ọ. àlejò sọlá gbọgbẹ́ tó bá pẹ́ láyé ní orí ọ̀pá yàrá ti láta tẹ̀sí ọ̀. ó ń tọ̀ máa bá àwọn ọ̀fẹ́ tí ó yàtọ̀ náà. síbi ẹ̀rọ bàtà ọ̀sán àgbẹ̀ká tó sì yẹ yìí rí فعليكم بما عرفتم من سنة ẹjọ́ rẹ̀ ní ẹgbà ọ̀dọ̀ wọn ni òun tẹ́ ẹ mọ ní òlànà ẹ̀sìn mi ní kẹ́yìn yóò ẹ má ti fi fèsì náà ti wáyé lákòókò yìí kú ní ẹ̀sìn ṣe wọ́n sún náà ti lọ́wọ́ lápá ẹ̀ wá sí ní àìsàn yìí àtìlájà àwọn àròlé tí wọ́n tẹ́ ní mọ̀ dáàmà ọ̀nà mọ̀ títí kó ṣe wá pé kò sí látẹ̀kẹ́ fáwọn ọ̀rọ̀ àgbà ìlànà nẹ́ẹ̀lì lọ ọlọ́wọ́ òjijì ọlọ́run wà ayé ibi sọ̀rọ̀ àdìsẹ̀lẹ̀ ìdánwò yín pẹ̀lẹ́ ni yóò tó lè máa darí àlámọ̀ rẹ̀ yí wọ́n ní àákú dàbí ábàṣe jáde ó dàbí ọ̀rọ̀ jẹ́ ẹrú ẹrú ọba ajé aláwọ̀ rẹ̀ àbùtù alẹ́ ìhà ìnáwájú ìyẹn ní kẹ́ ní ọ̀gbìn náà fàdínà máa ń mọ́mí ẹ̀ẹ́dí onígbàgbọ́ òdodo ẹ̀ ń dá máa ń ṣe àyè kọ́lọ́dá kọ́lọ́dá gẹ́gẹ́ bí ràkúnmí tí ìyanu tí wọ́n fi ń fà tó ti káàárẹ̀ bá ẹ̀rì pé ló fẹ́ ràkúnmí yẹn ayé ti mọ̀ ní ìdáhùn kọ̀ọ̀rọ̀ rà bí tá a bá ti di ní ọ̀rọ̀ òkú kágbára fún wọn bí mo mi ní bá lọ nínú yàn súnlẹ̀ lọ́wọ́ bàtà ní wákà obìnrin ló ń ṣẹlẹ̀ lórí ṣẹlẹ̀ lórí àyè lórí àyè gbogbo ń ṣẹlẹ̀ láwùjọ Nàìjíríà lábẹ́ lóde lóde kò sí ìta àdéhùn ìwọ ọ̀rọ̀ sọ́nà tí ó wà ní ọ̀rọ̀ àdéhùn أيها المسلمون عباد الله أيها الرسول الله أنا أعتقد الله عز وجل إن قال فتكرم إلا أن الله كله kasi tóni mọ́mọ́ sóbi fana nígbà mùsùlùmí àkọ́kọ́ wà lórí ẹgbẹ́ àwọn àwọn òbítínẹ̀ láyé àti ìyapa tó lè gbogbo láyé àti ìgbà tó lè pé gbogbo ọ̀rọ̀ ti dàrú mọ́ àwọn ẹni tí wọ́n darí àlámọ̀ rẹ̀ lọ́wọ́ bóòlù àwọn mùsùlùmí àwọn ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ìfà òdìlì yamani ọ̀rọ̀ tí wọ́n lọ́rùn padà áyì ọ̀rọ̀ náà lọ́rọ̀ àbẹ̀rẹ̀ sọ̀lá àbẹ̀rẹ̀lá ọ̀lẹ̀ ráhùn yẹn wọn máa ń lọ sí ọ̀rọ̀ àwọn lè pa dáadáa ṣùgbọ́n aburú lè má lọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ìdíkà ọlọ́sọ̀lá àbẹ̀rẹ̀lá lẹ́ni wọ́n ń báyà àtàkùrú ni wọ́n láyé tọ́bátẹ̀ tàbí láyé ti mọ̀ fún màá ti lọ́bẹ̀ẹ́ ìmí ẹgbẹ́ lọ́la rẹ̀ wọ́n ní ìlú ìjọ lọ́la rẹ̀ lọ́la. àwọn àwọn àgbọ̀nà ọ̀dọ́ lé àtàwọn ọlọ́run wa ń mú ọ̀rọ̀ yìí wá fún wa. ìjẹ́ lẹ́yìn ọ̀rọ̀ yìí sákòrò fún bẹ́ẹ̀ ìdáwọ̀ fún bẹ́ẹ̀. ọ̀dà lẹ́yìn àkóró yẹ kó lé fún bẹ́ẹ̀ ìdáwọ̀ ṣùgbọ́n wọ̀ bí ẹ̀yìn dáadáa ṣùgbọ́n dáadáa ló kí ni dákàtú bá wà lórí bẹ́ẹ̀ ni ọ àwọn ètò ọ̀gá máa ní ọjà tó bá ń ẹ máa wọn dáadáa wọn bá lè ẹ́ sì ní ọlọ́run tó wá pé mẹ́ta àkúrú nínú ìlú àásùn àlẹ́ àwọn fún ẹnu ọ̀rẹ́ wọ́n tó ilẹ̀ ni wọ́n èyí tó lè lọ́nà tó lè gbogbo lọ wọ́n ẹnu ọ̀rẹ́ wọ́n ọ̀rẹ́ wọn bá wọn sínú náà a afọwọ́ ìfàgbẹ́ àwọn sàlàyé wọn mú adájọ́ rẹ̀ alẹ́bẹ̀sọ̀lá àtàlàbẹ̀ àwọn ènìyàn wọ àkànnà ìlàjọ ni wọ́n ti ń tẹ̀lé ìdájọ́ ń kọ́ wọ́n ti lè dájọ́ ń lọ ṣùgbọ́n padà padà ń tẹ̀ lára wọn ni wọn ò tẹ̀lé lànàbẹ̀ ìtọ̀rọ̀ lọ́wọ́ àmì ọ̀lọ́lá ìdí kan náà ìlàjọ ń kọ́ àwọn àkànnà ìlàjọ ni alẹ́bẹ̀sọ̀lá àtàlàbẹ̀ ọ̀rọ̀ ìgbà ìgbà mọ́tòkọ̀ ló ní ọba tó nílẹ̀ alákòó làwọn ènìyàn tẹ́lẹ̀ dáwọn ìjàmbá àtàwọn ìṣẹ̀lẹ̀ nígbà tó lọ. mùsùlùmí bára pọ̀ ní àwọn mùsùlùmí àkọ́kọ́ ní ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀gbádà dá àwọn mùsùlùmí tó tọ́ àwọn ìṣòro tó mímọ́ àti ìmọ̀ọ́mù wọn àti ìmọ̀ọ́mù wọn àwọn ìṣòro tó mímọ́ ọlọ́wọ́ àti ìrẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ àti ìjà máa ń sọ̀rọ̀ gbogbo àwọn ẹlẹgbẹlẹgbẹ níjọ níjọ nípa bẹ́ẹ̀ sàgbà wọn lè fi ẹgbẹ́ ẹ tí wọn mẹsàn án wọn yẹn ẹgbẹ́ bọdùà ẹgbẹ́ nílẹ̀. ó ní kó àwọn oríṣiríṣi ẹgbẹgbẹgbẹ lè wá ta. mo bára ní ọpa ọ̀pá omi wọn yẹn yẹn kódà wọn láti rẹ sí ìtẹ̀kà kódà wọn máa fi ọmọ àti ìtẹ̀jà òun lè lè fi rẹ sẹ́ńkà ní ìtẹ̀kà òkè. أيها المسلمون عباد الله إلي أن إن تاسكا نفس الله صلى الله عليه وسلم في جماعة المسلمين في الجماعة يقول لهم مسلمين أخوة وعلا وعلا جيد àti àwọn ìmọ̀ràn wọn kó lè máa mọ ọdún ilé láti lòdì ìdínà. Ẹ̀rìn kí ọ̀rọ̀ máa ń bí ọjà láti àwọn àtẹ̀lé láti ẹ̀rọ nínú ẹ̀rọ. Adébùsùn máa rọ̀ lọ́wọ́. Wọ́n máa tún pàṣẹ sùúrù. tọba ti fi àwọn alága wọn ní ìgbóni ojú tẹ̀lẹ̀ ó ti fi òjò wọn wáyé lọ́dọ̀ àwọn tó ń darí wa àdébí pàṣẹ sùúrù nínú gbogbo òṣèlú àti gbogbo òṣèlú ayé wa dábàá lọ ọwọ́ sẹ́yìn yìí rọ́jò wọn pé ilé sábà ìwà ẹgbẹ́ dára wọn nìkan ni wọ́n mọ̀. gbogbo ọ̀sà àti ọba ti gbọ́dọ̀ lọ́wọ́ báyìí wọ́n wà lóṣù tó dára. wọ́n tún fi owó ẹ̀yà tó dúró rẹ̀ hàtà tẹ̀lifọ́ọ̀nù ní àlẹ́ ọ̀rùn. tẹ́ẹ̀fì pàdé mi lórí àgbàdà níbẹ̀ yẹn ni dọ́gba máa ti wáyé fún yín lọ́jọ́ ẹ̀ ní dọ́gba tó ti fún yín lẹ́sìn mi gba ìta tó péye lórí ìlú lónìí. àdúrà ìgbà mọ̀ wọ́n ti jọ ọ̀pọ̀lọpọ̀ àtàlọ́pọ̀ ní àbí tí wọ́n bá lọ tán lẹ́yìn ní àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ lóṣù aláṣẹ àwọn ọmọdé. ẹ ti wá rí àwọn ọ̀rọ̀ tó fi bẹ́ẹ̀ sí orí gbàtí ẹ̀ náà àpẹẹrẹ ìyẹ̀wò rí bẹ́ẹ̀ wọ́n ní lè ti jọ lọ lọ́rọ̀lọ́. kí ni wàá ní gbogbo ọ̀rẹ́ pa ẹni tó bá pàrọ̀ láìpẹ́ àbákòrò ìgbà aláyé kí lọ́pọ̀ ní ẹ̀ láṣẹ nítorí ìjọba ọmọ ẹ̀tọ́ tó bá fi lẹ́gbẹ́ lórí yíbọn ẹgbẹ́ tí bá wọn látẹ̀yẹ ẹ̀yẹ máa gbé. ẹ̀wọ̀n tó bá fọ̀dọ̀ kò fẹ́ gbọ́ ní ìgbà wà fẹ́ ní ilé wọn ò wọn wọn kò sí náà ọjọ́ mi ọjọ́ ìjọba gbẹ́dẹ́ kí o fẹ́ ẹ wá ká máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ bí lànà ìwà lórí ni. tó bá ti dúró lẹ́nu pàtàkì lẹ́yìn alẹ́ ìkó ẹ̀tọ́ tó fi lọ́jọ́ mẹ́lẹ́yìn ló tẹ̀lé máa gbé wọ́n tẹ̀sán lọ́wọ́ ẹ̀sìn ìlànà ìbára jẹ́ fún ẹ̀sẹ̀ tọ́lọ pẹ̀lú ọlọ́run rẹ̀ wọn máa fún wa ọlọ́run dá fún wa ọlọ́run rẹ̀ ti léèrè. Àwọn ìgbìmọ̀ àyè òun náà ti lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ látọ̀rọ̀ sí ìjọba ọ̀sán láàrẹ̀ ọ̀sán. Ilé ti ara àwọn ogun ojú náà wọn lábẹ́ àwọn àwọn ẹ̀kọ́ ìlera. Ẹ̀kọ́ ìlera wọn, àwọn ẹ̀kọ́ ìlera yìí. Ẹni tó lọ ìṣẹ̀lẹ̀ láwùjọ wa. Ẹni tó tẹ̀lé wọn, àwọn ẹ̀kọ́ ìpè fún yín. Wọ́n nílò sí ìjọ ọlọ́run. Bọ́rọ̀ bá ti di bẹ́ẹ̀ tá a lọ́ra wáyé péré tá a fi lọ fi sí ní ìjà ká lọ fi lé wọn kó lórí ìjọba ìjọba ọlọ́run ẹ̀ má bẹ̀rẹ̀ o máa àkọ́wò bí ìṣòro sọ́dá tọ́ba ti já wọn alábẹ̀rẹ̀ yóò bá ń kírun ẹ bá wá rí nǹkan kan fẹ́ kó lè àwọn alábẹ̀rẹ̀ láwùjọ òwò àmàlà ìṣẹ́ ti ní kẹ́ kó nira ẹ má ọ̀rọ̀ sọ́lá tí ẹnìkan bá ń darí àlámọ̀ lórí rẹ̀. Ọ̀rọ̀ ajá tó fẹ́ ti darí àlámọ̀ lórí rẹ̀ ọ̀nà òun rẹ̀ nìkan. Ó kó ìrẹ̀ ọ̀dọ̀ tẹ̀lé ọ̀gbọ́dọ̀ yọwọ́ lórí kó wọn ní tẹ̀lé. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل الأرض ومقابل وأتوب إليه إنه هو الغفور الرحيم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 أيها المسلمون عباد الله اتقوا الله تبارك وتعالى أصفوا بيتي أولياء أو نبي تتليل عن النبي صلى الله عليه وسلم àti ìlọ́sọ́nà rẹ̀ àgàgà lásìkò fìtínà lára yìí àti pé nígbà tí ó mú ẹni tí ó bá ta yẹ́yẹ́ káwọn ọ̀rẹ́ ti dàrú máwọn ẹni tí wọ́n ń darí wa lọ́wọ́. ìbátan ọwọ́ ní ìjọba rẹ̀ ọdún bẹ̀rẹ̀ látàkọ́ ìjà náà yí ìwúrọ̀ ọ̀kẹ́ ìlà. ọdún tẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ìjà náà yí ìwúrọ̀ ọ̀rọ̀ rẹ̀. ọdún tẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀gá náà àwọn ọ̀hánà táwọn ti ń wọlé láti ẹbí dada wọn àti wọn ká. ẹbí yóò gbàlá lẹ́bí tí kọ́ wa lẹ́kọ̀ọ́ máa máa fún ọ lẹ́kọ̀ọ́ wọn. á ẹ máa gbọ́dọ̀ báwọn aláṣẹ ẹlẹ́gbẹ̀rẹ̀ máa tẹ̀lé wọn láti ní àwọn àyẹ̀lẹ̀ mọ́ ọ̀dẹ́ ẹsẹ̀ máa wà lọ́dọ̀ wọn ìtọ́ba ẹ̀ fún wọn pé fún ọ̀dẹ́ wà àyẹ̀lẹ̀ mọ́ ọ̀dẹ́ ọba tó lè tẹ́lẹ̀ rẹ̀ fún ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún olóko tó ti bẹ́ẹ̀ fún ọ níbẹ̀ ni ẹ̀jọ̀ wà lọ́rọ̀ ọdún tó bá tó lè yàrá ni rọ́bì ọmọ ọ̀gbọ̀n wọn lè fi lọ́rọ̀ fún láàrín ọ̀gbọ̀n àdínkù ọ̀gbọ̀n lọ́rọ̀ àwọn agbájú tó fi pé ìlànà ìlú wọn ní tọrọ. Àwọn ilẹ̀ tó wà láàrin wọn tó fi ọkàn wọn kọ́ máa tàbí ọkàn ìyàtí ọkàn rí dání. Ẹ lè gbé wọn láwọn ènìyàn kú bẹ́ẹ̀ tí wà rí dání làwọn ẹni jẹ́ láwọn òjò lọ. Ọkàn àti dání ṣùgbọ́n a rí ìyẹn lọ́kàn yìí wà. Ọlọ́run wa tó lùdà lọ́sọ̀ lè fi títọ́ lọ fún òní máa rí ní ìmọ̀ bá rí wà lọ́wọ́ ẹ̀ àbí ká bẹ̀rẹ̀ lọ wípé òjijì ọlọ́run tó láàrín ọ̀la ìgbà tó ń kúrò yìí wá ẹni ọ̀la ń lò dé òní kíkẹ́ bọ̀ ní tètè tí mo lọ́ọ́ lọ́ọ́ àwọn òní ẹ̀ òjijì ọlọ́run tó dẹ́rù má wọ́n tó dé àwọn ẹni dájú ọmọ agbọ́nà ẹni ó wàá lè máa tẹ̀ lálàbẹ̀ wọn ni ìdọ́rọ̀ ọ̀tàlọ̀ ọ̀dà wọn á àlàmọ́ọ̀rẹ̀ kódà kan máa gba orí dà lẹ́yìn olùgbàdúkìá rẹ̀ ọ̀sà máa tẹ̀lé náà ابن أبو مسلم عبد الله بن عباس رضي الله تعالى عنهما وانا النبي صلى الله عليه وسلم قال أنا بقول لك أنا ولا أقول لك كل ọ̀rẹ́ mi lọ́gbà tí a lè mú ọ̀rá ní ìgbà kúrò nínú àgbà aláṣẹ tó kọ̀ wá ní ojú ju ẹ̀rẹ́ rẹ̀. Àwọn ẹ̀dá mi kọ́ mi, ọjọ́ kan ń sọ̀rọ̀ àrùn, ó ní ìjọ náà bá ké sí wa. Ọ̀làwọ̀ àti ìlànà káwá rẹ̀ wà ní ìgbòsí nínú àdùkáwà rí sí àgbà lọ́dọ̀ àmẹ́bí jọ́yọ̀ náà ní ní ọ̀la àdùkọ́lá ìlànà ọ̀dọ́rọ̀ ọ̀làlẹ́sẹ̀ àtẹ̀wà àtẹ̀lé. ọ̀la ìgbàsígbà sínú wá tó tó dára tẹ̀lú ni àbẹ́bí wá pọ̀ àbáwa tó sọ̀rọ̀ àbáwa tó tẹ̀lé. àwọn ọmọ fi pé ọ̀la àdùkọ́lá wọ́n náà. àwọn bábá tún jẹ́ afọwọ́ lágbánilójú náà aláṣẹ wọ́n lọ náà di àmọ̀rọ̀ àtìlá àti fún àwọn ẹni tí wọ́n ń darí àlámọ̀rí wa àwọn tó ní káwọn yẹn kẹjọ ibẹ̀ ọ̀dà ẹ̀já lọ gbógun tí wọ́n ẹ̀já bá wọn jà ni wọ́n ń pè yóò tẹ̀ dá àti bá wọn bá ọlọ́ àwọn ọ̀dẹ́jọ́ mọ́. ní ìjọ̀jọ̀. Adẹ̀kùn náà ní rọ́jà wọn kò dára á. Wọ́n ní òjijì ọ̀rọ̀. Wọ́n ti sọ Adam ọ̀sọ̀rọ̀ jẹ́ lọ́rẹ̀. Wọ́n lè jẹ́ aláṣẹ ọ̀rọ̀ wọ́n lè lọ́kẹ́rẹ́ jẹ́ lóògùn ní wọ́n lè ní láàmẹ́ lóde ní wọ́n lè lóde. Ó ti ti rí bí. Àwọn yọ máa sọ. Àbáwọn yọ máa sọ wúlò. Lọ́sà máa fi kí ara sọ gbogbo ọ̀rọ̀ tá a rí yìí náà ni. Ẹ̀ẹ́dì. A àwọn àgbàdàgbà àwọn àgbàdo àwọn àyàtọ̀ olùdarí àkọ́kọ́ láti sọ pé èyí ti bẹ̀rẹ̀ sí ìdìbò lẹ́nu. Ẹ̀rù ìrìnà àwọn àti báàkì báàkì tó àdúgbò àjà ìmáàmì. Mo dájú mọ̀ pé ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní ìdìbò lẹ́nu ìdìbò lẹ́nu ọ̀rẹ́ ti rú. Ẹ̀sìn mọ̀ pé ẹ̀sìn náà wà nínú àwọn ẹ̀sẹ̀ tí ìlọ́sọ̀rọ̀ tọ́jú lẹ́nu àti ká. Bàbá àwọn àwọn àdúgbò rẹ̀ náà ọ̀rọ̀ bá dẹ́gbà tó wípé ìpínlẹ̀ ìwọ̀n láti ìrà ti dáwòjì àpùpàrọ̀ ìrìnà àárọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ ìjọba ọ̀rọ̀ ìrọ̀. Tí ní pàtó bá jẹ́ bí èèyàn tó ti dálájẹ́ ọlọ́run, ìyẹn ni wọ́n ń dálẹ̀ ẹ̀mí. Ọba dẹ́gbà tó wípé àwọn ọ̀fẹ́ ti mú tọ́tẹ́ fi wọn, ìsàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà. Ọ̀là ìpínlẹ̀ ìjọba ọ̀rọ̀ wọ́n ní ojú ọjà àkọ́kọ́ fọ́mì yẹn fi fẹ́ẹ́ fi mú lẹ́sìn kí òun ti fà ṣòro aláàdì máa ń bì wọ́n máa bẹ gbogbo ẹni tí ń darí àdáwọn ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí dọ́gba àdọ́gọrin wọ́n ló gbà tó ṣe ti gbọ́dọ̀ ẹni tí ti máa ń lẹ́bi gbọ́dọ̀ abẹ́ rẹ̀ ìyẹn lẹ́yìn tó kọ́ ọ̀fẹ́ ìdílé ní òkúta ní ẹni tó ṣe ti bọ̀ọ̀lù tàbí ó níbi ìwé ọlọ́run ọba gbéná ìyẹn kàábà lásìkò ìjọba tó ti tẹ́lẹ̀ sí ọ̀pá ní ìlú tó ti tẹ̀lé láti ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ ti tẹ̀lé bẹ̀rẹ̀ ọ̀nà ìtẹ̀lẹ́gùn lọ. ẹ̀rọ ọlọ́run ti ti gbọ́ ọ̀rọ̀ ìpínlẹ̀ ọlọ́run ọba gbéná ọlọ́run wá jáde lọ́rọ̀ lọ́jà mọ̀lọ́pàá tó láti máa bá ti ìlú ọ̀rọ̀ àti ìlú ìmọ̀ wọ́n ti lọ ní pọ̀ ó padà yá àdúlẹ̀ ní àbárò ní ọ̀rọ̀ dáadáa ọlọ́run bá ti lọ ní àbá ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní ẹ̀já lẹ́yìn ọ̀rọ̀ lọ́jọ́ àdúlẹ̀ ní àbárò ní ọjọ́ ọ̀rọ̀ dáadáa ibi láti lálàfẹ́ láì tí wọ́n kà ló ná ẹ ò bẹ́ẹ̀ sẹ́ẹ̀ tí máa ń sọ ẹ ò bẹ́ẹ̀ láti lálàfẹ́ láì wọ́n máa lè jẹ láì láti lálàfẹ́ láì tó tó ń jẹ lọ́mọ àwọn yìí ibi ọ̀bà tí gbogbo ẹlòmíràn òkú ni kìnnìkan ni òsìláyé mọ́ ọdúnlágbàáyé ọlọ́run bá bẹ̀rẹ̀ lórí fún ẹ̀já rẹ̀ lọ́dọ̀ àtúnlẹ̀ máa pààrọ̀ ní ọdún ọlọ́run tààrà fún wọn. ọlọ́run àwọn ọdún ìlọ̀kìlọ̀ ọ̀gbẹ̀ láàrín àwọn ọ̀rẹ́ ní ṣàìbọ̀. má jẹ́ aláṣẹ ìfọ́ àṣà ìfọ́nù ọlọ́run tó ń ṣe yí wàhálà lọ bẹ́ẹ̀ dálẹ̀. ọ̀rọ̀ ní máa ń bẹ̀rẹ̀ ogun ní máa ń bẹ̀rẹ̀ ogun pàṣẹ olùkókó ogun ni kò sí ohun tí ó kéde rẹ̀ jọ ọ́. o lè tó ohun yẹn náà lọ́wọ́ fún ọ ẹlòmí ti tọ́ sẹ́nu rẹ̀ kú ni. onígbẹ́ tó fi kó yẹn jọ kódà wọn lè gbéra tí wọ́n ra wọn lọ ní bálàfẹ́ wa. wọ́n lọ jìyà tí wọ́n ti wí ya tí wọ́n ti àti ìpínlẹ̀ rẹ̀ láwọn yẹn. ẹ̀rù abẹ́gẹ́dẹ́rẹ́ alùpàwìyàní alẹ́ bàbá bàbá wa àbájáde ọ̀dà ọ̀dà àdúgbò wa táwọn arúgbó ìjọba ìjọba ìyẹn sọ̀rọ̀ ayé rẹ̀ láti máa bẹ̀rù fún àwọn aláfẹ́ nítorí pé máa ń parẹ́ ìdájọ́ ni. Ìgbésẹ̀ pé lọ́ọ́ parí ó lọ́ọ́ parẹ́ ìdájọ́ ni. Àbájá ẹ̀tọ́ ìfẹ́ sọ àní àwọn tó máa ń bẹ̀rù fún aláfẹ́ wọn mọ̀ ẹ̀yà ìdájọ́ ẹ̀yìn ìgbìmọ̀ ìlànà ìlànà ẹ̀yìn àwọn tó lọ ìgbìmọ̀ ti فهو يستغرق الله تعالى من جوابه من أراد أن ينفع سلطانا فبأمر أي من أراد أن يلقى الدر لا تنزل فيها معاناة إلا على أمر الله أجل كان سوى أمر سوى لا تنزل أكيد يا أمامي أبي أمامي أبي أمامي gbogbo ọmọ yẹn ẹ̀rọ pé agbára kú agbára kágbára ni àbọ́bá ní abẹ́nìkẹ́ tó wà nípò ẹgbẹ́ ẹ̀dá jókòó ọyẹ lọ sí mọ́lé ẹ̀dọ́ wa mẹ́rin ti kìlọ̀kìlọ̀ ẹni ọ̀rẹ́ ti ti hàn ìròyìn ń wáyé ní ọ̀dà ẹ̀wọ̀rẹ́ ìmọ̀lá fún ẹni ọlọ́ọ̀lọ́ ọ̀dọ̀ ẹ̀dá láti wá ní òde òfin ẹ̀kẹ́ ẹ̀yẹ bọ́dà yóò di ìlànà àlàyé yá kọ́ má jọ ọjọ́ gbàgbà ilẹ̀ ní yóò ní sọ̀rọ̀ nípa gbàdúrà ọ̀dọ́dọ̀ tẹ́ bá ń ta. èèyàn tẹ̀lé gbogbo àwọn tá a tó kọ́ yìí á lè wa lóró á ń foró ti wa lára. bàtà lápẹ̀lẹ̀ ní ipa àwọn ọ̀lẹ́ nígbà ẹ̀jẹ̀ ojú máa ń wí ẹ̀jẹ̀ ìyẹn wọ́n àwọn alámi àríwọ́dá ẹ̀jẹ̀ àlọ́ kan lóko. ó bẹ̀rẹ̀ Adébísọ̀ bá ṣẹlá ní wọ́n máa ṣe rú ìrìn àyẹ́ ní alátẹ̀sí gbangba ọ̀lá ti lè yára rú ìbí yẹ́lẹ̀. Àmọ́ kọ́lùkọ́ ọwọ́ alátẹ̀rú, ọ̀lẹ́ àtúlọ orí tí wọ́n ti jọ ọwọ́ yẹ rú. Màrùn kọ́ ìyá ní ìlú kọ́lá ẹ̀. Kọ́lá ọba ni wọ́n máa gbọ́ bọ́ bá gbà tó kó ti sẹ́nu yẹn.

Ìgbà àtẹ́bí ti mọ ọmọ tó ti ń para ayé, wàhálà ń ṣẹlẹ̀. Ẹni tó bá jọmọ lẹ́yìn àtẹ́bí wo ló bá wọn já sínú àdàràdà yẹn. Ìgbà ìgbà wọlé ìyá olùkùn náà wàá kó lórí eléyìí, ipa táwa kó lè bá wọn. Àti kàfẹ́ lọ́nà. Bọ́lá ń kọ́ta tó ti wà àtàwọn náà. Wọ́n sọ fún mẹ́ta àwọn èèyàn tí nílé ìpínlẹ̀ ti ń darí ẹ̀yìn ọ̀dọ́ ìpínlẹ̀ ọ̀dá ni méjì lẹ́ kọ́kọ́ dà yẹn àwọn bí irú wa ta dálúgbà yẹn àwọn àwọn òbí tó ti wà sọ̀rọ̀ ní ilé kí a mọ àgbàgbóró ìwọ́ ìlà àìsàn bẹ́ẹ̀ bá ti rí wọ́n ní alábẹ̀rẹ̀ sí òye orílẹ̀ èdè ọ̀dà ẹ̀dá ti dá ẹ̀ẹ́dì lè bá wọn lábẹ́rẹ̀ yìí dá àìyẹ̀fẹ̀rẹ̀ wọn ìyẹ́pẹ̀rẹ̀ wọn ni ká tọ́rọ̀ gbogbo ayé àti bí yẹn ká gbogbo wọn pẹ̀ lọ́tọ̀. wọ́n lé lèbẹ̀ wọ alága aṣọ kékeré wọn lọ rẹ̀. Ah! àbùdákàrà tí màá tó dúró lọ́tọ̀ ìjọ lọ. wọ́n jẹ́ wọ́n sọ̀rọ̀ àkókò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájú. ìsọ́kùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ torí mi gbọ́ mi ti dọ̀rọ̀ mi lára lọ́wọ́ sọ pé wọ́n ta ààrẹ olùkọ́ ọ̀nà ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ ààrẹ olùkọ́. ẹ̀sìn bẹ́ẹ̀ tọ́lé ìyẹpẹrẹ ní darí àwọn ìyẹn lórílẹ̀ ọlọ́run jẹ́ ìyẹn òun náà. lórí bẹ́ẹ̀ báwa ní ìbẹ̀rù rẹ̀ tọ́rọ̀ láti tètè lọ sí àwọn ìdarí àlámọ̀rọ̀ ìdílé wa lọ fún wọn àmì ọ̀nìmọ́lé ti jọ́sán. ẹni tó súnlẹ̀ láti lára ẹjọ́ títí látara dáyà tó bá ní gbọ́dọ̀ sí lọ́ọ́ sùn ọ̀dà tẹ́sí gómìnà ọ̀bọ̀bìnrin ọwọ́ àlọ́ ní àti ewé ọ̀rọ̀ ẹ̀fẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé ó fi lágbára láti fi ṣiṣẹ́ dáadáa ó sì lè fi wà dáadáa ìyẹn ìyá ọ̀la ti kó owó de ní ajá tó fún ọmọ nàìjíríà rẹ̀ là ọmọ nàìjíríà ti kú ní ọ mùsùlùmí tí ó fi dà òun ní ọ̀rọ̀ àlọ́ fún ọ̀rọ̀ àlọ́ fi àbúrò rẹ̀ wọ́n lọ́n lẹ́sìn ní àlàyé ọ̀rọ̀ táwọn ìṣòlá àlọ́sọ́lá tọ́jú ọdún dé ẹnu ọ̀rọ̀ àkérò ẹ̀yìn olùdarí máa ń ṣàlàyé ọ̀rọ̀. يبقى أفضل الجهاد جهاد يضمن ومن صوتيته لọ́pọ̀ alájẹ̀rí tó lóró كل سوء وفتنة ومن كل بلاء يا رب العالمين يا أرحم الراحمين قولوا رحمه الله أشهد أن لا